Jakobu, orí karùn-ún ẹ gbọ́ ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kí ẹ sì máa ké gidi nítorí ìṣẹ́ tí ó ń bọ̀ wá ṣẹ́ yín ọrọ̀ yín ti bàjẹ́ kòkòrò ti jẹ gbogbo aṣọ yín wúrà yín àti fàdákà yín ti dógùn dídógùn wọn ni yóò jẹ́ ẹ̀rí fún yín nítorí yóò jẹ ara yín bí ìgbà tí iná bá ń jó nǹkan inú ayé tí ó fẹ́rẹ̀ dópin ni ẹ̀ ń tò ìṣúra jọ sí owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní oko yín tí ẹ kò san fún wọn ń pariwo yín igbe àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá yín kórè oko yín ti dé etí olúwa ọlọ́run olódùmarè ẹ̀ ń ṣe fàájì nínú ayé ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ wá ń sanra bíi màálù bẹ́ẹ̀ sì ni ọjọ́ tí wọn yóò dùnbù màálù ló kù dẹ́dẹ̀ yìí ẹ gbé ẹ̀bi fún aláre ẹ sì pa á kò lè rú pútú ẹ̀yin ará ẹ mú sùúrù títí olúwa yóò fi dé ẹ wo àgbẹ̀ tí ó ń retí èso tí ó dára nínú oko ó ní láti mú sùúrù fún òjò àkọ́rọ̀ àti òjò àrọ̀kẹ́yìn bẹ́ẹ̀ ni kí ẹ̀yin gan-an mú sùúrù ẹ ṣe ọkàn yín gírí nítorí olúwa fẹ́rẹ̀ dé ẹ̀yin ará ẹ má ṣe bá ara yín wí kí a má bàa dá yín lẹ́jọ́ onídàájọ́ ti dúró lẹ́nu ọ̀nà ẹ̀yin ará ẹ wo àpẹẹrẹ àwọn wòlíì àwọn tí wọ́n sọ̀rọ̀ ní orúkọ olúwa pẹ̀lú sùúrù nínú ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ẹ rántí pé àwọn tí ó bá ní ìfaradà ni à ń pè ní ẹni ìbùkún ẹ ti gbọ́ nípa jóòbù bí ó ti ní ìfaradà ẹ sì mọ̀ bí olúwa ti jẹ́ kí ó yọrí sí fún un nítorí oníyọ̀nú àti aláàánú ni olúwa boríborí gbogbo rẹ̀ ẹ̀yin ará mi ẹ má máa búra ìbáà ṣe pé kí ẹ fi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí òmíràn tí ẹ bá wí pé ni bẹ́ẹ̀ gan ni kí ó jẹ́ bí ẹ bá wí pé bẹ́ẹ̀ kí ó jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ má bàa bọ́ sínú ìdájọ́ bí ẹnikẹ́ni nínú yín bá wà nínú ìyọnu kí olúwa rẹ̀ gbàdúrà bí inú ẹnikẹ́ni nínú yín bá dùn kí olúwa rẹ̀ máa kọ orin ìyìn bí ẹnikẹ́ni nínú yín bá ń ṣàìsàn kí ó pe àwọn àgbà ìjọjọ kí wọ́n gbàdúrà fún kí wọ́n fi òróró pa á lára ní orúkọ olúwa àdúrà pẹ̀lú ìgbàgbọ́ yóò mú kí ara aláìsàn náà yá olúwa yóò gbé e dìde a ó sì dárí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti dá jì í ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín ẹ máa gbàdúrà fún ara yín kí ẹ lè ní ìwòsàn àdúrà àtọkànwọ́ olódodo lágbára nítorí Ọlọ́run a máa fi àṣẹ sí i ènìyàn ẹlẹ́ran ara bí àwa ni Èlíjà ó fi tọkàntọkàn gbàdúrà pé kí òjò má rọ̀ òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún odidi ọdún mẹ́ta àti oṣù mẹ́fà ó tún gbàdúrà òjò sì rọ̀ sórí ilẹ̀ láti òkè ilẹ̀ sì hu ohun ọ̀gbìn jáde ẹ̀yin ará mi bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́ tí ẹnìkan bá tọ́ ọ sọ́nà ẹ mọ̀ dájú pé ẹni tí ó bá mú ẹlẹ́ṣẹ̀ padà kúrò nínú ìṣìnà rẹ̀ gba ọkàn ẹni náà lọ́wọ́ ikú ó sì mú kí ìgbàgbé bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀